بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أخذنا في الدرس الماضي المسائل الثلاثة الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين أنينú ẹ̀kọ́ يقتي ó ṣáwájú a mú agbé àgbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ قلنا أن المسألة الأولى إفراد الله سبحانه وتعالى بالربوبية بالأسماء والصفات. àkọ́kọ́ náà ẹ̀kọ́ òun ni pé الله irinlẹ̀ ń pé ọlọ́run ọba àlekèọ́lá gbọ́dọ̀ jẹ́ ó jẹ́ pé a ṣe é lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ bákan náà a gbọ́dọ̀ fi àwọn orúkọ tó fi rinlẹ̀ fún rẹ̀ àti àwọn ìròyìn tó fi rinlẹ̀ fún a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún wọn ọlọ́wọ́ balẹ̀ kẹlẹ́ nìkan ṣoṣo. المسألة الثانية إفراد الله سبحانه وتعالى بالعباد. bákan náà nínú ẹ̀kọ́ tí a kọ́ tí ń ṣe ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ jẹ́ pé n ti ń jẹ́ ìjọsìn wa a gbọ́dọ̀ ṣe ní mọ́fọ́lọ́wọ́ balẹ̀ kẹlẹ́ nìkan ṣoṣo. المسألة الثالثة èyí tí ó jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nu tí a kọ́ síwájú òun ni pé ìbọ́pábọ́sẹ̀ pátápátá kù níbi tí ń jẹ́bọ àtàwọn tí wọ́n bá ń jẹ́ ẹlẹ́bọ àwọn tí ń jẹ́ kèfèrí àtàwọn tó máa ń jẹ́ oníkèfèrí a sì jó yé ń pé eléyìí yóò ṣẹlẹ̀ pẹ̀lú pé àjẹ́ ó wà bẹ́ẹ̀ nínú ọkàn wa bẹ́ẹ̀ náà orí ahọ́n wa á fi sọ jáde bẹ́ẹ̀ náà á sì wù níwà nínú ìgbésí ayé wa. انقسم الناس في التعامل مع غير المسلمين مع اليهود والنصارى والمجوس انقسم الناس إلى ثلاثة أقسام طرفين ووسط àwọn èèyàn lè ní ọ̀nà bíi mẹ́ta ni wọ́n pín sí àwọn kan nínú pẹ̀lú kábáwò wọn pẹ̀lú pé àwọn tán jẹ́ kèfèrí bóyá Yahudi ni àwọn Jews àbáwọn tí wọ́n jẹ́ Nasara ni àwọn Christians àbí àwọn tí wọ́n jẹ́ olùsìn náà ni ọ̀nà mẹ́ta ni àwọn èèyàn pín sí àwọn kan dúró ní etí ọ̀tún àwọn kan àwọn dúró lápò ọ̀tún àwọn kan dúró lápò òsì ẹni tí ó jẹ́ ìpín ẹlẹ́ẹ̀kẹtẹlẹ tó wà láàrin méjì قسم يشارك الكفار في أعيادهم واحتفالاتهم في طقوسهم في الشركيات والبدع حتى تظن أنه واحد منهم nínú ìpín tí a sọ tó pé ó jẹ́ mẹ́ta yìí a rí inú àwọn èèyàn lè jẹ́ pé àwọn kẹfẹ́rí ànímọ́ yàtọ̀ láàrin wọn àtàwọn kẹfẹ́rí bá bá ń sọ ọdún wọn jọ ń ṣe náà ni bá bá ń ṣẹ̀sìn wọn gan àwọn nǹkan tó jẹ́ pé lòdì sí Islam ti ń jẹ́ ẹbọ wọn jọ ń ṣe náà ni àbáwọn àdádálẹ̀ míì tí wọ́n ń ṣe àbáwọn àṣà wọn lápapọ̀ tó àní rí yàtọ̀ òun àti àwọn kẹfẹ́rí gbogbo ọdún ọdún rẹ̀ ni gbogbo ṣe ìṣe rẹ̀ náà ni kò bá jẹ́ pé kèfèrí ló ń ṣe. وقسم يتعدى على الكفار بالقتل والسب وأخذ الأموال لا يفي لهم بالحقوق وبالعهود. ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èèyàn mẹ́ta yìí nínú àwọn ìpín mẹ́ta yìí òun lẹ́ni tó yẹ pé ó ṣe àṣejù ń ṣe àbòsí fáwọn kèfèrí gbogbo tí wọ́n lẹ́tọ̀ọ́ sí gan nínú àwọn ìwọ̀ tó yẹ kó pé pẹ̀lú wọn àbáwọn àdéhùn tẹ́jọ papọ̀ àbáwọn kankan tí ó sóyàn pọ̀ nínú àwùjọ kò ní pè fún wọn. as-sahih al-wasat. èyí tí ó jẹ́ èyí tó lálàáfíà nínú àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lẹ́ni tó wà láàrin gbogbo àárín méjì. nafi lahum bil-uhud la nata'adda alayhim la bil-qatl wala bis-sabb wala bi-akhdhi al-amwal òun náà ni kí a pé àwọn ìwọ̀ tí ń bẹ láàrin àwa àti wọn àbí ìwọ̀ tí ó pawápọ̀ nínú àwọn àwùjọ láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí máa ń pọ̀ mí èèyàn pọ̀ léyìí tó jẹ́ pé àwa ní tayọ àlà à ní ṣàbòsí wọn pẹ̀lú bóyá ká pa wọn ni àbí kí á gba dúkìá wọn ni àbí kí á ṣe nǹkan nínú àwọn nǹkan tí ò da tí ẹ̀sìn ò fẹ́. wa ma'a hadha la nusharikum fi a'yadihim wala fi ihtifalatihim. tòun ti gbogbo eléyìí náà àtúnpọ̀rọ̀ wá tún ṣe àṣe ètò bí àwọn nǹkan ṣe ṣe pẹ̀lú pé tí wọ́n bá ń sọdún àmọ́ àjọ lọ́pọ̀pọ̀ àbí wọ́n ń ṣe àyàpéjẹ kan àbí wọ́n wà ní òde kan tí ń jẹ́ tiwọn àwọn dàpọ̀ pẹ̀lú wọn àgbọ̀dọ̀ ṣe léyìí نتوسط معهم نبيع ونشتري وندعوهم الى الله سبحانه وتعالى وننصح لهم àwa láàrin gbogbo àní méjìlá wa a máa ta a máa ra a ta ara a ta fún wọn a ra lọ́wọ́ wọn wọn ra lọ́wọ́ wa àánà àjọ láwọn àjọṣepọ̀ tó ní oṣù pẹ̀lú òwò nílànà tí ẹ̀sìn ọlọ́run ọba àlekèlá bá gbé kalẹ̀ fún wa sọ tí a sì tún máa ṣe dáadáa fún wọn lọ́nà o pẹ̀lú ká máa pè wọ́n sínú ẹ̀sìn wa pẹ̀lú ọ̀rọ̀ ni àbí pẹ̀lú ìwà náà. نعم القسم الثالث من أقسام الكتاب لماذا ندرس التوحيد وهذا قد تقدم معنا ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ tí ń bẹ nínú tírà yìí òun ni ọ̀rọ̀ nípa kí ló fà tá a fi ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ nípa ọlọ́run lọ́kan àti ìsìn lọ́kan eléyìí ti wà nínú ọ̀rọ̀ tí a ti sọ síwájú. لو تسأل أي أحد من المسلمين لماذا خلقت يقول خلقت لأعبد الله وما خلقت الجن والإنس إلا ليعبدون. tá a bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí kò sẹ́ni tá a bi pé kí ló dé kí ni nǹkan kókó ń tọ́lọ́wọ́n ọba àlekèlá torí ẹ̀dá ẹ̀rẹ̀ mùsùlùmí àyìn tí ó sọ náà ni pé ọlọ́run dáhùn torí kóun wá sí wọn ọlọ́run ọba àlekèlá ni ọ̀dà ó tún lè sọ fún wa pé ọlọ́run ọba àlekèlá sọ nínú alukor'anu pé òun ọ̀dá ọmọ ènìyàn ìran ọmọ ènìyàn àti ìran àlìjẹ̀nu bí kì í ṣe pé nítorí kan wá sí wọn ọlọ́run lọ́kàn ṣoṣo. لكن الإشكال ليس في هذا في الفهم الآية الإشكال في العمل في تطبيق هذه الآية هل نطبق هذه الآية هل نعمل بها هل نجعل كل شيء لله سبحانه وتعالى ibi tí ṣòro wà kìí ṣe bí ọ̀rọ̀ tí a sọ láìpẹ́ yìí pé òǹkálukú gbà pọ́n nítorí ká sin ọlọ́run ni ọlọ́run fi dá wa àmọ́ àyà tí ọlọ́run ọba àlekèrè ti júwe eléyìí tó gbajúmọ̀ ta àkàtàn yìí àgbọ́yé rẹ̀ ni òye òǹkálukú ǹjẹ́ ntọ́lọ́run ọba àlekèrè torí ẹ̀ dá wa ló òǹkálukú wọn ń ṣe sáǹsìn lọ́hùn àbá ń sin nǹkan míì sáǹbẹ̀rù ọlọ́run àbá ń bẹ̀rù nǹkan míì sí à ń ṣe ọlọ́run pẹ̀lú pé à ń ṣe pẹ̀lú mímọ́ ọba awórogún àbá ń nǹkan bíi tí ṣòro wà nìyẹn. نعلم أننا خلقنا لنعبد الله سبحانه وتعالى فإذا اشتغلنا بهذا والله سعيدنا. èyí tó jọ́ra yàn lórí wa ni pé a gbọ́dọ̀ máa mọ̀ dájú pé ọlọ́run ọba àlekèlá dá gbogbo wa kò dá wa nítorí nǹkan kan bí kì í ṣe pé nítorí ká sìn wọn ọlọ́run ọba àlekèlá àkúrùgbà tá bá gbá kùrùtì tá a gbájúmọ́ tá mójútó ntọ́lọ̀ nítorí ẹ̀ dá wa yìí gẹ́gẹ́ bí n ti ń ṣe iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ ká ṣe á á sórí rẹ̀. أسأل الله سبحانه وتعالى أن يوفق لما يحب ويرضى والله أعلم صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. أبي الله مبارك لك مسألة في بونجي.